Uh, Allah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 وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تطاعون به والأرحام إن الله كان عليكم الركيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يدع الله ورسوله فقد قال قولا عظيما أما بعد إن أقر الكلام كلام الله وخير الهدى هدى نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلال وكل ضلال في النار هذا فرق ولو وبعد وبعد ذلك ọba tí ó tóbi jùlọ tí ó ga jùlọ ọtọ̀rọ̀ kẹ́jẹ ọlọ́run fún amẹ́bùwa Muhammad ìkẹ́ ọlọ́run jẹ́ ọlọ́run tó ma bá ànábì tó ma bá wọn ara lé rẹ̀ àti àwọn ọba rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí sáàgbìyànjú láti ṣe dáadáa ní ojú ọ̀nà ọlọ́run títí di ọjọ́ gbogbo àjíyàmà ìrádàlá ní ìrànlọ́wọ́ létí à ń bára wa sọ̀rọ̀ nípa ń tàbí ní al-ihsan gẹ́gẹ́ bí oríṣẹ́ ọlọ́run bí ó fi pàlàyé ẹ̀ fún wa àti àwọn àlàyé tí ọlọ́run bá ní kí ọlá tí ó làkàkà rẹ̀ fún àwọn ọmọ ẹ̀dẹ́ yẹn nínú al lórí ìtàǹpè ní kéèyàn ṣe dáadáa. a ti wípé ìpínlẹ̀ dáadáa òun náà ni tó ṣe wípé ó jáde láti ọ̀dọ̀ ọba tí ó dáwà Allah subhanahu wa ta'ala sí àwọ̀ ọmọ ẹ̀dẹ́ èèyàn ní onínàá dáadáa tí ọlọ́run bá lè kí ọlọ́ba tó dáwà tí ó fi ń bá wa lò látàrí bó ṣe dáwà sílé ayé látàrí bó ti ṣe ìjẹ́ ẹ̀mú fún wa bó ti ṣe ilé ayé ní nǹkan ọ̀rọ̀ ìdẹ̀kùn fún wa táà lè fi ilé ayé gbé táà fi ilé ayé lò bákan náà ìjogún àlàáfíà ọlọ́mọba àlejọ́lá tọ́mọba àlejọ́lá jogún fún wa nínú àwọn ìjẹkùnlẹ́ra eléyìí náà gbogbo ẹ̀ lákòjọ pátá nínú àwọn dáadáa tọ́mọba àlejọ́lá tó fi bá àwọn ọmọ ẹ̀dẹ́ ìrìn lórí ìbáàdàlá kí ni tó tọ́ sí àwọn alẹ́gẹ́ bí ẹrú láti fi bá ọlọ́mọba àlejọ́lá ọba tó dá wa lò ní dáadáa eléyìí ní tágbé ní ẹ̀ẹ̀ta lọ́nà àdì إلى ربه إئتام العبد إلى رب العباد kí ẹrú kó fi dáadáa kó fi bá ọlọ́run ọba rẹ̀ kó fi bá lò gẹ́gẹ́ bí ọlọ́run ọba àlítọ́lá ó ti fi pé òun ti fi dáadáa bá ẹrú lò ní àwọn onírànràn ọ̀nà kí àwọn náà gẹ́gẹ́ bí ẹrú ká mú ojúṣe wa ní ọ̀kúndúndùn ní ìfi dáadáa bá ọlọ́wọ́ bá lékè ọlá lò tàbá ní kí a fi dáadáa bá ọlọ́wọ́ bá lékè ọlá lò kí ni dáadáa ta ní lọ́wọ́ tàbẹ́ ṣe fún ọlọ́wọ́ bá lékè ọlá ṣe owó la ní ni tàbẹ́ fún ọlọ́wọ́ ọmọ la ní ni tàbẹ́ jogún ẹ̀kọ́ lọ́wọ́ àbí dúkìá kan la kó kalẹ̀ ní tàbẹ́ kọ́lọ́wọ́ bá lékè ọlá kó jogún ẹ̀ látara wa àdúgbò ti rí pé ìyàwó la fẹ́ fẹ́ fún ọlọ́run gbogbo àwọn eléyìí tààlà láwọn dárí ọlọ́run bá nìjọlá ó tóbi tayọ àwọn gbogbo nǹkan báyìí báwo lẹ́rú ó ṣe wá fi dáadáa bá ọba tó dáa lò òun náà ni tí ẹrù mójú tó àdéhùn tó ń bẹ láàrin òun àtọlọ́run àdéhùn bẹ láàrin àwa tá a jẹ́ ẹrú àti ọba tó dá wa ọlọ́ọ̀bá àti ọlọ́ọ̀bá tó dá wa tó dá wa lásán dídá tó dá wa ó fi àdéhùn ní àwa àti ẹ̀ kódà ọlọ́ọ̀bá àti ọlá ó ti pè wá jẹ́rìí tó dá wa sílé ayé lórí àdéhùn tó ń bẹ láàrin àwa àti àti ní àárọ̀ ní àyà 172 ألوني ní وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريته وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقول يوم القيامة إن كنا عن هذا غافلين ألوني إذ أخذ ربك من بني آدم بس ألوم بارك tó mú jáde láti bàráàdì àwọn ọmọ ànábì ádámà lórí yáàtì yìí àwọn àrọ́mọdọ́mọ wọn wà ṣàhádà wọn màálá àwọn fòtìrì jẹ́ kí gbogbo wọn yà ní gbogbo wa ká máa jẹ́rìí lórí ara wa wà ṣàhádà wọn màálá àwọn fòtìrì ọlọ́run gba ìjẹ́jẹ́ kan lọ́wọ́ gbogbo wa kí ni ìjẹ́jẹ́ náà ọlọ́kùnrin rọ́bìkùn tẹ́mi ọlọ́run bá kọ́ ni ọba tó dá yín ni gbogbo wa pátápátá la dáhùn pé bàlá ọlọ́run ọba náà ni kọ́ọ̀lù bàlá gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn pátá gbogbo wa láti jẹ́jẹ́ wípé ọlọ́run bá kí ọlọ́run náà ọlọ́run ni a ṣe

37 seven ìtọ́jú àyà 72 two túra àzá túra ilẹ̀ kẹtàlélọ́gbọ̀n Quran thirty three àyà seventy two ọlọ́ni iná àrọ́dùnà àmánàtà alẹ́sàmáwáàtì wàlàáàbù wàlìbáàlì fa'abẹ́yìnà ayyàmìlnáà wa ashfaqna minha wa hamala al-insan innahu kana zaluman jahula ọlọ́ni ẹ̀rí àdéhùn kan táǹpẹ̀ ní àmánà àtàrí àmánà àtàrí ẹ̀ sókè àtàrí ẹ̀ sí ilẹ̀ àtàrí ẹ̀ sí àpáta gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn ẹ̀dọ́ ọlọ́wọ̀nyí gbogbo wọn yẹrí láwọn ògbà wọ́n aṣọ́fìnà níhà kódà wọ́n bẹ̀rù àmánà náà wà àmánà àdìsá àmánà ìdíyàn tẹ́rígbà àmánà iná òkè àná ọ̀gbọ́nú mẹ́jáhùn lè jẹ́ pé àwọn ọmọ ìdíyàn wọ́n ṣa ìmọ̀kan wọ́n dẹ̀ ṣàbòdì lórí àmánà tí wọ́n gbà yìí kí ni àmánà tọ́mọ ìdíyàn gbà pẹ̀lú ọlọ́run òun náà ní ẹ̀sìn ẹ̀sìn tá a gbà òun náà ni àmọ́ náà ká gbà lọ́dọ̀ ọlọ́run bá lékè ọlá wípé a ṣe ìjọsìn fọlọ́run tá bá délé ayé a ní dáńkẹ́kẹ́ pamọ́ ọlọ́run bá nínú tá a ni ìmójútó àdéhùn òun láàfi ma ka ẹrú kún ẹrú rẹ̀ ìmójútó àmánà yìí òun lè yóò fi máa bọ́ gbogbo ẹnikẹ́ni tó bá papápasẹ̀ láti pàmójútó ìjọsìn ìjọsìn fún ọlọ́run bàdékè ọlọ́ba tó dá wa fọwọ́ mi lẹ́nu mọ́ sí ní yóò máa bẹ nínú àwọn ẹni rẹ̀ ẹni dáadáa tó ṣe wípé wọ́n fi dáadáa bá ọlọ́run bá lékẹ́ ọlá tó dá wọn wọ́n fi dáadáa bá lò fàyíṣẹ́ ìgbà tó ti pọ́wọ́ kan bẹ̀ pàfẹ́ fọ́lọ́run bẹ́ẹ̀ ni ò sí dúkìá kàtàlọ́ fẹ́ jogún lọ́dọ̀ wa ìdáyà ọ̀pọ̀tọ́lọ̀ ọba àlìkẹ́ máa ń bè lọ wa òun náà ní kí ni ìbádà ká ṣe ìjọsìn fún wọn ọlọ́run ọba àlìkẹ́ ọlá bó ti tọ́ àti bó ti yẹ ọlọ́run ọba àlìkẹ́ ọlá rán wa létí ìtò torí ẹ̀dá wa sílé ayé nínú súrátù Zariyat ọlọ́ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ma uridu minhum min rizqin wa ma uridu an yut'imun inna Allaha huwa razzaq dhul quwwati matin ọlọ́ọ̀bá àdíkọ́ lára gbogbo wa ní sí pátápátá ìta torí ẹ̀dá yìí òun náà ní kí ni torí al àti ṣe ìjọpì fọ́ba tó dáwà ọlọ́run ni àbọ́mẹ̀ ẹ̀dẹ́yàn bẹ́ẹ̀ la àdánùjẹ̀nú bí ó ṣe wípé kí wọ́n máa jọ́sì fún àwọ ọlọ́run ọlọ́run tún fà wá létí ìkìlọ̀ wípé máa rí inú nínú mi rí kì níbi ọlọ́run ọba ní ọ̀dọ́ rárí jìkì tẹ̀sán látọ̀dọ̀ ọmọ ẹ̀dẹ́yàn kéèsì páwọn ni wọ́n bọ́ ibi ọlọ́run tọ́ ní kí ló rí tẹ́ ìrújúrá ìṣìtọ̀ lọ́run ọ̀nà pọ̀ ní àti jẹ́ àtinú iná ní àwọn ẹgbùn ah, kódà ìtẹ́ṣàn tẹ́ ìtẹ́ṣàn tó bá ayọ́ ní kí àwọn tí àti kírun kàlà ó ṣe rẹ̀ nítorí àti jẹ́ àtinú ní mo lọ tókè mo lọ níbi bí tẹ́ látàrọ́bà torí ẹ̀ náà ló ṣe mójú tó ìpìlẹ̀ tọ́nà ọba ní pẹ̀lá tó torí ẹ̀sìn ilé ayé ẹlòmí kò sí tí ò lè sọ̀rọ̀ ẹ̀dá torí ilé ayé gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn àbápátá ló lè yẹ̀yẹ́ ó lè compromise gbogbo nǹkan nípa ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀sọ́ àti jẹ́ kíni lórí àjẹ àmù ara ah, tó ní tó rí báyìí àà ah, iṣẹ́ ni ṣe iṣẹ́ tọ́nà ọba lá torí ká ṣe láyé tó ní ká mójútó léyàn nìyẹn ọlọ́ọ̀bọ̀ ní kí a mọ́ ṣiṣẹ́ ọlọ́ọ̀ ní ká mọ́ jẹ ká mọ̀ a máa bọ́rọ̀ kíkí ní múmú àyàwà a wà gbé ojúṣe ọba tó dá wa a wà gbé jùlẹ̀ kàlátùbọ̀ rí gbogbo àwọn èèyàn tó bá ń ya torí pé tó bá kójọ náà kìí pé wà tó bá ní tán ó fẹ́ náà fọ́lọ́hùn tó ọlọ́run ò bùkátà sí ìjọba lè jọ sọ pé mọ́ orí inú mi omi orí kìrì ní ọlọ́run bá ìtọrọ alùpùpù tuntun látọ̀dọ̀ yìí wọ̀wọ́ orí inú ayé fèrè mọ́ kìí sí pé tí a bá kówó jọ tán ẹ̀ẹ́sẹ̀ ní ọlọ́run bá ló jẹ ìnàlá àwọn ọ̀rọ̀ zá tó fi ọlọ́run ní kí ọlá ọba tó rọrùn fún rẹ̀ ní lórúkú wà tó mọ̀ sí ọba alágbára àṣìgbàdégbà ipa torí ẹ̀dá yí òun náà kí ni àlìyàlìbádà eléyìí ni àdéhùn tó ń bẹ láàrin wa àti ọlọ́run bá ní kí ọlọ́run bá tó dá wa gbogbo ẹrú tó bá gbìyànjú tó bá mójú lélẹ̀ gbogbo ẹrú dẹ́rú tó ta máa ń tasẹ̀ láti di ẹrú ẹ̀ tó pé ìyẹn ni ó pé ó mójútó ìjọsìn yìí tá pè ní ìbáadà ìjọ tí náà ni tí ànábì Muhammad sallallahu alayhi wa sallam èyí tó mójútó ní oníranran ọ̀nà tó ṣe nígbé ìjọ kì í gbà wá fọ́mọ èdè yẹn ànábì òsì àwọn ará mọ́kàtì tẹ́lẹ̀ kódà síwájú ká tó gbèsè gẹ́gẹ́ bí òjíṣẹ́ wọ́n ti fún ní orúkọ al-amin olùfọkàntán àmọ́gbà tó ti pé ọ̀rọ̀ ọjọ́ ti dé wọ́n fi ànábì ní wèrè sallallahu alaihi wa sallam ọlọ́run bá nìkẹ́lá ní lóòlù wal qalami wa ma yasturun ma anta bi ni'mati rabbika bi majnun ọlọ́run rẹ̀ ànábì ò kí ń ṣe wèrè pẹ̀lú dẹ̀kùndẹ̀rá tá a ṣe fún ẹ̀rẹ́ ṣe wèrè kí ní dẹ̀kùndẹ̀rá tó lọ́ba lẹ́kọ̀ọ́ ṣe fọ́nà náà lẹ̀ tí wá gbẹ́sìn rárá lé àwọn náà tẹ̀sí wá dára wọn náà fi ń ṣe mọ̀ṣálá ó yẹ kí ròdù mọ́ fẹ́ fúrú ẹ̀rí torí pé tó jù wá lọ ànábì Muhammad sallallahu alaihi wa sallam nítorí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n pè ní kí ni alìmọ̀jìlò wèrè lórí pé ó ń sọ́wọ́n tó jú ọ̀nà bọ́lọ̀ sí ní ká ṣe gbogbo ẹnikẹ́ni tó bá dúró sí òdodo ẹ̀sìn ọ̀rẹ́ ó máa rí bákan bákan lójú àwọn èèyàn ìyẹn ni pé gbogbo wa pátápátá ojúṣe wa ni ká mójútó ọ̀rọ̀ ẹ̀sìn wa ìyẹn ni pé ọ̀rọ̀ ẹ̀sìn wa kìí sọ̀rọ̀ dílé bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ ọ̀ràn kan tára ní wípé fi ẹ̀sìn yìí lọ́dọ̀ ẹ̀mọ̀lúta ti wá ní Ìlọrin ni wà kálá ojúṣe gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn pátápátá látòkèdélẹ̀ ọ̀nà nípa ṣe ẹ̀sìn Ọlọ́run ìmójútó ẹ̀sìn yìí yóò máa túnmọ̀ yóò máa tọ́ka irú ẹrú tá jẹ́ wájú ọlọ́run ìmójútó ẹ̀sìn yìí òun náà ni tó ṣe wípé yóò fún wa ní ipò níwájú ọba tó dá wa sí pé kò sí bá a ti lè ṣe lé ayé tó á padà fi ilẹ̀ ni a wà di ẹrù ẹ̀sìn wa á di dáadáa a ní máa pòwe ìbá tó sọ pé á dẹrù wèrè ọ̀rọ̀ ìsìn orí àti tìríkẹ́lá àti tìmọ́ta àwọn ó ti wọ́n wà láti wọ́n ti pọ̀ jù járe lórí kó sọ pé ṣe bọ́nà tìríkà ṣe kí bá lè tìríkà ṣe kí ẹni wàhálà mẹ́ lẹ́yìn kátà sí bàbá ti rí járe ibi ti lábẹ́ ọdún rẹ̀ ìdábá ti kọ́lọ̀ mọ́ gbà bẹ́ẹ̀ kálá ìwà àti tábọjọ́ ń sọ̀rọ̀ ṣé wà àti Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ ni tó bá fẹ́ jẹun ọdún àṣẹ pẹ̀lú oúnjẹ tí yóò bá tún sínú oúnjẹ nígbà ní ẹlòmí òyàrí kí ló wá lọ gbogbo nọ́ọ̀sẹ̀sì yẹn wà á fẹ́ tọ́jú àwọn oúnjẹ dáadáa wọ́n wá ní tí wà mú lọ bá ọba tó dáẹ̀ ìjọkùta ní kẹ́ mójúkúnlé ayé báwo lẹ ṣe mójútó o wá ní ayé dáwọ́gbé ẹ̀rú wọn ẹ̀yọ́ àdàlá àti jẹ́ ẹrú rẹ níwájú ọlọ́run bá nífẹ̀ẹ́ lọ́wọ́ tó dá wa òun náà ní mójútó tọ́lọ̀ọ̀bà yìí ti látorí ẹ̀dẹ́ eléyìí ni tí ó fún ẹ nípò níwájú ọlọ́run náà ní ìpìnlẹ̀ tá a gbé fún ọmọ ẹ̀dẹ́yàn ìmójútó bá ṣe mójútó dáadáa o bá ṣe jẹ́ níwájú ọba ọlọ́run àti yóò dáwà bẹ́ẹ̀ ni ìjọ ti dáhùn sọ yìí lọ́lọ́run bá wa lọ́lọ́run bá ọlá sì fi wa gbogbo ọmọ ẹ̀dẹ́ ìlà lè ṣe kí ni gbogbo ọmọ ẹ̀dẹ́ ìlà paláṣẹ lórí ìjọ ààyú ah, ẹni kẹtẹ́lẹ̀ ọlọ́ni ààyúwà náà fún pẹ̀yọmọ àdéyàn ẹ ibùdó rọ̀bàkùn ẹjọ́ sì fún ọba tó dáyí ẹlẹ́bí ìkọlẹ̀ kọ́kùn ọba tó ṣe pé òun ló dáyí wọ́n lẹ́bí náà ọlọ́run bá rán wa létí dáadáa tó ṣe fún wa ẹlẹ́bí ja'ala lakum al-arda firashan ọba tó ti bọ́ ló ń tẹ́ ilẹ̀ fún yí pẹ́rẹsẹ́ wa samaa binaaha ó fi mọ́mọ̀ ṣe kàn léyìn lórí wa anzala minas samaa'i ma'an fa akhraja bihi minas samarati rizqan ẹ má ṣe bá ọlọ́run ọba wórogún pẹ̀lú kankan nínú kíni nínú ìpìlẹ̀ yẹn nínú ìjọsìn ẹ má dá nǹkan kan pọ̀ mọ́ ọlọ́run ọba àlékè ọlá wọn tó ń ta alẹ́mùn ní sẹ́yìn náà mọ̀ pé àbòsílẹ̀ ṣe pẹ̀lú ọlọ́run ọba àlékè ọlá ìbádọ́lá ìjọsìn bá ní ká ṣe fún ọlọ́wọ̀n báyìí onírànràn ló ni tí àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam tó fi fún Jibrilu lẹ́sìn pàtó bẹ̀rẹ̀ wọ́n pé fàásbìr ní alèmí sáàrì tó fún mi sàlàyé fún mi pa nǹkan tá ń pè ní dáadáa ètò ìṣọ́ lọ́rùn dá lóhùn ní pé àǹtà àbùdàláhà ìtò ó pè ní dáadáa náà ní àǹtà àbùdàláhà kó máa ṣe ìjọsìn fún ọlọ́run ọba كأنك تراه بيبا تقول يا الله بالوجه تفيفي فإن لم تكن تراه فإنه يراه torí pé tí wò bá rí ọlọ́run ọlọ́run bá ní kí ọlá rí tó ṣe ọlọ́run bá ní kí ọlá tó fi fójú bìrí ìlú lé kí ọ̀rọ̀ yẹn náà ní àìmáàdà àlàwẹ́jì ìtàn lójú ọ̀nà tó gbà rẹwà tó sọ àti tó yẹ ìmójútó ìjọsìn òun náà ni tọ́lọ́run bá ní ọlá tó fẹ́ fún wa ní àwọn oníranran ọ̀nà tí ìjọsìn bá wá a máa rí nínú àwọn ọ̀nà tá ń ọdún fọ́nà tó ṣe wípé ìbádọ́tú kọ̀lùbíyà ni wọ́n nínú ọ̀kan wa òun láàbí ṣe ìjọsìn elé a ń fi ọkàn wa a fi ṣe ìjọsìn sọ́lọ̀ kọ̀tàwọ́n ọlọ́ni wọ́tawọ́kọlù alẹ́lá ikúntù mọ̀mìnì ọlọ́run ní kẹgbára lé tó bá jẹ́ olódodo onígbàgbọ́ òdodo ní ìbára lọ́lọ́run nínú ọ̀nà tó ń ṣe kí ni sáàrùbà fi ṣèjọ́ ti fọ́lọ́run ní wàwúwá ìbáradẹ̀tù pàlùbíyà ọba tó dáwà àbí alùkáwù ká máa bẹ̀rù ọlọ́run báyìí torí kò náà ló dá olólè fún tiwa bó ṣe wù bákan náà nínú ọ̀ràn àjọ pé tó ṣe wípé ìbáadátún àwòlíyà àwọn ìbáadátún aláfòdíyà àwọn ìjọ pé kó rí àwọn aláàfiṣẹ́ kàdùnmá àti kí àbẹ̀ ọlọ́run ìwọ̀rọ̀ ọlọ́run ọlọ́run kúrú ní ọgbùnkùn wáṣúrú ní wọ́n láta kúrú ẹrántí mi ọlọ́run àrántí yí ẹdúgbẹ́ mi ọlọ́run ẹ má sá ìmoore pẹ̀lú mi ọlọ́run tó ká dúpẹ́ tọ́lọ́run ká ṣèrántí ọlọ́run pẹ̀lú orí ara wa àbí ká pé gbólóhùn lẹ́ ilé ayẹlá kú àwọn ilé ìjọsìn pé orí àwọn ọ̀la fi ṣe bẹ́ẹ̀ la ní ìbádọ́tú àlùbádá níyà àwọn ọjọ́ pé a fi ara wa ṣe kàtọ́lá bí ìrùn ní ká kí kàfíàm àwẹ̀ta ní kagbà ẹ̀jùlbáì kálọ̀tílé ọlọ́run àwọn ilé ìjọdún tá a ṣe tá a fara ṣe ni àtèyí tá a fọkàn ṣe àtèyí tá a fara ṣe àtèyí tí a fi ẹnu wa ṣe fúnra àbá sọ pé a ní ìbádátún màlíyà èyí tá a fowó wa ṣe kàzàkáàtì wà sọ̀dàkọ́ káàkiri ọjà kánúwó wa káàkiri ìtọrẹ àánú àti kánúwó wa káàkiri lọ sí àjì gbogbo àwọn onírànràn ọ̀nà tí ìjọ fi gbé wáyìí ká ṣe dáadáa pẹ̀lú àwọn kí níwọ̀n yìí àtùjọ wọn náà ní tánpé ní àní ìbádà ìjọsìn torí pé bí àwọn ọ̀nà àwọn nú ẹ̀ tàbá ní kíyàn ṣe sọ́lá àti pé kákírun fọ́lọ́n ó kó nǹkan méjì dání nǹkan àkọ́kọ́ ó kó ìbádà tó ń kọ̀lbíyà aláníyàn ká wá kírun a ní àníyàn nínú ọkàn wa ìbíbá làwọn ní ìfìdígbági wọ́n nípa tẹ́lá kí lọ́nà kọ́ jẹ́yàn wáìtì òun fọ́nì ìpínlẹ̀ kan ẹ̀dà ní ẹ̀nà ilé ìkọ́ni tí wọ́n ń sọ àníyàn tá a dàpá fẹ́ kí rùn inú ọkàn wa ló wà àìṣẹ̀ wá dìde oúnjẹ náà ní fọ́nì ká máa rọ àìsùnmọ̀ ní fọ́nì ẹ kírun ẹ ṣe ní tèmi náà ń kírun sẹ́gbẹ́ ìtàn méjì àpapọ̀ yẹn ìjọsìn ọkàn àti ìjọsìn kí ni ìjọsìn ara abẹ́ náà bá ní kí ọlá ó ṣe wá lẹ́rú rẹ̀ èyí tí a bá ti ní ìjọsìn kí ó tẹ́wọ́ gbà lọ́wọ́ wa ọlọ́lá fún ẹwà náà sọ́ta ilẹ̀ ìlà الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم عباد الله ìtọ́lọ̀ ọba àdíjọ látúnfẹ́ lápọ̀dọ̀ wa nínú ìjọsìn òun náà ni ká mú ìjọsìn wá fún wọn ọlọ́run ọba lọ́nà tó tọ́ àti bó ti yẹ eléyìí náà ni contract tó ń bẹ láàrin àwa àtọ́lọ́run òun ni àdéhùn tó ń bẹ láàrin àwa méjèèjì bá a bá ṣe mójútó sí òun náà láṣe máa gba máàkì sí níwájú ọlọ́run bá bá ṣe wá mójútó àwọn kìíní bá ṣe mójútó yóò máa bẹ lórí bá ṣe kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ ìyẹn ni òníyí wọn mọ́ta nípa gẹ́gẹ́gẹ́gẹ́ yóò lọ nìyẹn bá a bá ṣe ń kẹ́kọ̀ọ́ nípa àwọn kìíní ìsí ìjọ ti bẹ́ẹ̀bà lè ìbádà yìí gbọ́ àwọn tó mú nínú ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn àfáà sọ fún wa àwọn ọjọ́ pè ní oníranran àwọn ọ̀nà tí wọ́n bá wáyìí a gbé wọn lórí àwọn òpó kan tá ń pè ní arkanu ibada wọ́n sọ pé òsúlù ibada àwọn ìpìlẹ̀ tó ṣe wípé a gbé ìjọsìn lé lórí àwọn ìpìlẹ̀ yìí abọ̀rọ̀ mọ́ rí lára ẹrú ìpìlẹ̀ àkọ́kọ́ náà ní tá ní alimahabba alimahabba ká nífẹ̀ẹ́ ọlọ́run bá lékè ọlọ́run bá tó dá wa àtòjíṣẹ́ rẹ̀ lórí ìjẹ́ ọlọ́run ọba ọlọ́run ìníbi ọlọ́run bá ní kí ọlá bó ti tó àti bó ti yẹ lọ́lá ìpẹ̀dí nínú nǹkan kan bẹ́ẹ̀ lọ́lá ìgbé ìfẹ́ nǹkan kan ní ìborí ìfẹ́ ọlọ́run bá ní kí ọlá ìbáwọ̀dọ̀lá àwọn orígun wọ̀nyí àwọn orígun kan tó ṣe pàtàkì ni ó bọ́dọ̀ jẹ́ kí ìfẹ́ kankan nínú ìfẹ́ tí èèyàn máa ní sí nǹkan ó ti borí ìfẹ́ ọlọ́run bá àtòjíṣẹ́ rẹ̀ irú eléyìí ò bá tẹ́lẹ̀ sẹ́dà ó ní ẹ̀dọ́ fi lè rójú mú tó ń dá ní kó ṣe nílò ìjọsìn ó ní ẹ̀dọ́ òṣì ní máa pín ẹ̀mí rẹ̀ ní méjì láàrin ọba tó dá àti nǹkan mi ọ̀rọ̀ ni wà nínú náà tó ń bẹ́nu àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn máa ń yẹ tẹ́kìdù ní ìdú ní láyé àndá àwọn tó ṣe pé wọ́n mú nǹkan mú nǹkan ní ìdẹ̀yìn ọlọ́ ní tí wọ́n jọ́sìn fún yóò lè búùnà hùn wọ́n wá nífẹ̀ẹ́ àwọn kìíní kàfóbìlá gẹ́gẹ́ bó ti yẹ kí wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run torí pé tí wọ́n mú ní ìjọsìn yẹn wọ́n ti fún kìíní yẹn ní kíní wọ́n ti fún ní ìfẹ́ ìfẹ́ yẹn wọ́n á pín láàrin nǹkan náà tọ́lọ́run yẹ́ra fún ṣe pé ìfẹ́ náà ju ìfẹ́ tán ní tọ́lọ́run lọ yẹ́ra tí wọ́n mú mú tuntun kan ẹjọ́ mú lọ́pìnrin alájì ni wọ́n pè é ní kòrò dídò ní ẹwọ ilé òsà tí wọ́n ẹwọ adúrú ilé òsà yẹn alájì ni wọ́n pè é ó ti ẹ̀kọ́ òjì náà ń pé ah, àwọn ọmọ nǹkan tó ń pa nípa àbádó wọn ọmọ nǹkan tó ń pa ẹ̀ wọ́n ní ọ̀bọ̀tà ah, àwọn òtà yìí ń kọ́ ní bẹ́ẹ̀ ni mo mọ́ lọ ń wá sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ ni bàbá àdí ni mọ́tíláṣí kan ni olórúkọ ńlá ni wọ̀nìyàn náà ti máa yẹ tẹ́kì tó ti dún ní láyé ọ̀nà àtún bẹ̀rù àwọn ìfún ṣe pé wọ́n mú nǹkan mí papọ̀mọ́ lọ ní tí wọ́n máa jọ́sìn fún yóò ìbúnà nǹkan ṣùgbìlà ìfẹ́ tí wọ́n ní sí ọlọ́run wọ́n pín pẹ̀lú ìfẹ́ kìíní náà wọ́n nífẹ̀ẹ́ sáwọn kiri náà gẹ́gẹ́ bọ́ ṣe nífẹ̀ẹ́ sọ́nà ọlọ́ni wà lẹ́bí na àmọ́nà àmì àráwọ̀ nígbà gbódodo aṣáàbì hubban àwọn ìfẹ́ tí wọ́n ní sí ọlọ́run ìfẹ́ tó gbogbo tó ní wọ́n jẹ́ kí ní borí ìfẹ́ ọlọ́run nínú ẹ̀mí wọn ẹgbẹ́ ọmọ ní ìgbà tí mo wọ́mọ títí ọlọ́ọ̀bá ní kí ọlá kìlọ̀ fún wa kí fẹ́ nǹkan kan ní ìfẹ́ òun sọ fún wọn kú àbá wà àbúlé wà wà wà àṣírọ̀ọ́sùkùn wà wà tìjáwọ̀tún tàṣẹ́wùn ha. ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين ọlọ́run ìrìn àlẹ́yìn sọ fún wa nǹkan àbá àbúkù wọ́n ti pín ìfẹ́ tẹ́ni sí àwọn bàbá yín wà àbúlé òkùn àbíbẹ̀tẹ́ ní sáwọn ọmọ yín wà ìfúwánùkùn àbíbẹ̀tẹ́ ní sáwọn ọmọ yá yín wà àdúwájùkùn àbí torí ìfẹ́ àwọn ìyàwó yín وعشيرتكم أبي فمولدي وأموال اخترقتموها أبي بدأني سوداء كجا وتجارة تخشون كفادها أبي تريد بزنس كتاين شيء سيسيقوا فارو ومساكن ترضونها أبي لقتاين قوة صوبي كله يوان جوين لجوغا ọlọ́ni àhábà ilé ìkù tó wá ṣe pé àwọn kìrìtà kàjọ yìí òun lẹ nífẹ̀ẹ́ sí jù lọ àní ẹmọ́ nífẹ̀ẹ́ àwọn nǹkan àwọn tó wà ní kọ́wàá tó ń pé àhábà ilé ìkù ó wá ṣe pé ìfẹ́ àwọn kìíní ilẹ̀ ní ju nínú láì wọ̀rọ̀ sórí yìí ẹni fẹ́ àwọn kìíní wọn ju ọlọ́run bá àti kìí ọlọ́run ọ̀rọ̀ ìgbàdà rọ́bà sí ó dá ẹwà nílẹ̀wà àtàyà sí àkúmú láòrí àwòrí yìí títí tí àti ọlọ́run bá nìkẹ́ láàdéhùn ọlọ́run tó fi dé wá bá yín gbogbo tí ẹ̀mọ́ nílẹ̀ farapátá ìfẹ́ ìbẹ̀rẹ̀ wọn bẹ lábẹ́ kí ni abẹ́ òfin ọlọ́run owó ni ọmọ mi àbápa inú náà nítorí ọmọ àlejò látọ̀ à àfa àwọn akọ báyìí ìbáfà yìí sọ ó ta fún tó ń bẹ ẹnu kùránì báyìí ẹ ẹ má ti di gbọ́mọ̀ afá tí wọ́n wá mọ́tọ́ wọn láfà yóò mọ́ tó sọ àmọ́ tí wọ́n sọ yóò ta kó kùránì àti ìlànà ànábì mọ́jì kífẹ́ àfá àkàn múmú lẹ́mí ẹ̀ débi pé o ní lè ṣe kíni o ní lè gba òdodo ọ̀rọ̀ ọlọ́run gbogbo nǹkan pátá nínú tí ẹ máa nífẹ̀ẹ́ a máa ń tẹ̀ mọ́lẹ̀ fún kíni kó fún tọ́lọ́mù ọba àlékiọlá abẹ́ náà ọba àlékiọlá kó ṣe wá lẹ́rú rẹ̀ kó gba àwọn ẹjọ́ sí wa kó gba àwọn zaka wa kó gba àwọn kọlá sí wa kọlá sí ibi ọlọ́dà láàbùdà wà láàbù wata ilà abilà wà kálá wà hàmì kẹrọ láàbùdà ilà wà lọ́dà sí kàtàkùn ní kó mú náà kọlá sí kùn ní alhamdulillah. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله صوت صوت صفوفكم فإن تسوية صف من تمام الصلاة الله أكبر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 والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل وفرنا وكذب بالحسنى فسنيسره للعسرى وما يغني عن إيمانه إذا تردى إن علينا للهدى وإنا لنا الآخرة والأولى فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى الله أكبر الله من حمده الله أكبر الله أكبر الله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 سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله